èmi á máa sọ ní gbogbo ìgbà wípé kò sí nǹkan méjì tó yẹ ká fi fún ọlọ́run bí ò bá kí n ṣe ọpẹ́ ọpẹ́ ìyìn ọlá fún ọlọ́run ọ̀gá ògo jùlọ ọba lánàá ọba lẹ́nìí ọba lọ́la ọba títí ayérayé ọlọ́run tí ò ní kejì ọlọ́run tí ò lórogún ọba tó tún jẹ́ ká wà láyé tó jẹ́ ká wà láàyè lénìí hmm. lánàá ní pópónà nígbà tọkọ mi dànù tó ṣubú tí mo wá rí pé ah mo mà wà láyé mo mà bọ́ta nù ọkọ̀ ẹ̀ láyé nígbà tí mo tún wá délé tí mo wá rí pé àwọn ọmọ máa dì mọ́ mi wọ́n ní àmọ́ mi ẹ kú lẹ káàbọ̀ mo wá jókòó mo wá rò ó tó bá jẹ́ pé mo bá ṣe bẹ́ẹ̀ tí mo bá ba lọ lánàá ó mà di láláì ó mà di gbére ó tún da ayé mi ó tún da ayé àtúnwá ìyẹn tí n bá tẹ̀ tí lórí ọ̀fẹ́ láti tún wá sáyé nígbà míì kí ló wá dé tí ní dúpẹ́ kí ló ṣẹ̀yìn náà tẹ́ ní dúpẹ́ tẹ́ ẹ bá ronú ìjìnlẹ̀ dáadáa tẹ́ ẹ bá rò ẹ máa rí pé nítòótọ́ ọ̀rọ̀ yín tọpẹ́ òjò pẹ̀lọ̀ ẹ jẹ́ ká máa dúpẹ́ bíbélì wípé ní gbogbo ìgbà ó ní ká máa dúpẹ́ ọpẹ́ nìkan la lè fún ọlọ́run kò sí owó tá a lè fi fún kò ní gbà kò sí irú aṣọ alárànbarà tá a lè fi fún ọlọ́run kò ní wọ̀ ìyẹn tá a bá tiẹ̀ tún rí sójú ọpẹ́ yìí nìkan náà ni lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ bí ọpẹ́ lẹ́nu yín lẹ́nu mi lẹ́nu àlejò mi sí ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ní ìṣẹ́jú ìṣẹ́jú ní wákàtí ní wákàtí lórúkọ Jésù Kristi kò ní wọ̀n yín àlejò mi ti wà níkàlẹ̀ òdu ni wọ́n wọn kì í ṣàìmọ̀ tì yín ní díẹ̀díẹ̀ báyìí wọ́n ti fẹ́ máa dára lé ṣùgbọ́n kó tó di pé mo fi àlejò mi hàn Fọwọ́ṣadé Adéfẹ́wọ́n lórúkọ tèmi ọmọ onílẹ̀ ọmọ ọba ẹ jẹ́ kí n sáré rán wa létí nǹkan kan bóyá fún gbogbo ẹ̀yin tẹ̀ tẹ̀ ti mọ̀ tàbí yálà ẹ̀yin tẹ̀ ti gbọ́ rí kó tó di pé mo bẹ̀rẹ̀ mo fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tán máa ń pè ní ìyá yáàdì hmm. ẹ ṣé ẹ kú iṣẹ́ Olúwa ẹ kú àforítì ẹ kú kó da ẹ kú ìrọ́jú ẹ kú àmúmọ́ra àwọn ọmọ ọjọ́ kan tiẹ̀ máa wọn wá ní ẹ mi tẹ̀lé lọ sọ́dọ̀ dáàdi chọ́ọ̀chì wọn gbà tí mo dẹ̀ débẹ̀ mọ́mì chọ́ọ̀chì dẹ̀ ṣe bákan ọ ṣe bákan ìwọ kọ́ ni mọ́mì chọ́ọ̀chì ń bá jà o ìyá ayáàdì ò ní ìdí kan láti bọ́ ọ bínú nǹkan kan ti ṣèyá ayáàdì ìwọ kàn ṣe sábà bí ẹ̀ ni ìwọ kàn rìn sásìkò ẹ̀ ni tiẹ̀ dúró náà èèyàn bíi tiẹ̀ nìyá ayáàdì náà o ìyá ayáàdì ó ti wù ìyá ayáàdì pé à ẹ̀ dáàdì ẹ̀ tiẹ̀ fọwọ́ kàn míì ó tó jọ mẹ́ta ẹ tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ fọwọ́ kàn mí ẹ tiẹ̀ yí lù mí dáàdì church wa ni ẹ ẹ tiẹ̀ ní sùúrù ọ̀rọ̀ broda Joshua ni ẹ broda Joshua bí wọ́n ṣe níṣẹ́ yẹn ń kàn mí lónú bí sista tọ́pọ̀ ò ṣe tí ìrírí ọkọ gbé kò dùn mọ́ mi nínú mo wá fi àwẹ̀ ogójì ọjọ́ àtogójì òrùbọ́lọ̀ pàdé orí ogójì ọjọ́ iná mo sì wá ìdí ní ti bàbá chọ́ọ̀chì tí wọ́n fi lè yí lu mọ́mì chọ́ọ̀chì aládé nǹkan ìyá chọ́ọ̀chì lásìkò tí wọ́n dé òun ló ṣe dàbí pé bóyá wọ́n kanra mọ́ yín ẹ rí i pé yẹ ká kí wọn ní gbogbo ìgbà tí nǹkan ò bá lọ bó ṣe yẹ kó lọ tó nínú ìjọ Ọlọ́run bàbá chọ́ọ̀chì ló máa máa gbàdúrà tó bá dẹ̀ ti ń gbàdúrà tó ti ń bọ́lọ̀ pàdé nínú orin nínú orin ọpẹ́ nínú àwẹ̀ àtàdúrà ìyá chọ́ọ̀chì tó jẹ́ ìyàwó bàbá nínú olúwa àjọ ẹ wọn ò lè fi bẹ́ẹ̀ gbádùn bàbá jọ lásìkò yẹn ẹ̀yin ọmọ òjò náà ẹ máa faradà bóyá tẹ bá tẹ lọ sọ́dọ̀ tí mọ́mì chọ́ọ̀chì bá ṣe bá kàn sí yín ẹ̀yin ẹ má wo bẹ́ẹ̀ mọ́mì chọ́ọ̀chì náà èèyàn bíi tiẹ̀ òun nìyá chọ́ọ̀chì ìgbádùn tí wọ́n ń gbá tọ́kọ ẹ pẹ̀lú ọkọ ẹ ní gbogbo ìgbà tó ń yí lu bàbá ọkọ ẹ tó ń yí lu ọkọ ẹ lásìkò tó wù ẹ lásìkò tó fẹ́ ìyá chọ́ọ̀chì olórí ọ̀fẹ́ yẹn Paul gan sọ ó ní èmi fẹ́ ó ní ṣùgbọ́n ẹran ara ò jẹ́ eléyìí tó túmọ̀ sí pé ẹran ara yìí gangan òun náà ní agbára bíbélì tiẹ̀ sọ ó ní oúnjẹ fún inú ó nínú fún oúnjẹ ó ayé yìí náà láti máa máa gbádùn ẹ̀ fún ìdí èyí ẹ jẹ́ ká máa rọ́jú ẹ jẹ́ ká máa nífàdà ẹ jẹ́ ká máa ní sùúrù pẹ̀lú àwọn ìyàwó òjíṣẹ́ ọlọ́run wa tàbí yálà tó bá jẹ́ pé ìjọ tá à ń lọ obìnrin bá lọ lórí ìjọbẹ̀ tó jẹ́ pé màmá àjọ ni ọlọ́run ń lò tí ò ń ṣe ọkọ wọn ẹ àsìkò yẹn náà jẹ́ ká máa forí tì fún ọkọ wọn nítorí pé èèyàn bíi tiẹ̀ òun ni àwọn náà o. àlejò mi ti wà níkàlẹ̀ ẹ má gbàgbé mi á máa sọ ní gbogbo ìgbà èmi kọ́ lọ́lọ́run pé wọ́n sọ pé ẹnu onípọ̀n báyìí láti máa ń gbọ́ pọ̀n àlejò mi ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ẹni iyì ni wọ́n láwùjọ ẹ mọ̀ pé lórí ètò ògo ìgbàlà àwọn tí wọ́n bá yanrantí láwùjọ tá a mọ̀ pé àwọn eléyò iṣẹ́ ìránṣẹ́ tiwọn o kò lábùkù o kò lábàwọn o kò ní wọ̀sí o tàbí yálà àbùkù kankan ní gbogbo ọ̀nà àwọn la máa ń gbé wá sórí ètò ògo ìgbàlà tèmi ò ní yàtọ̀ bí kò ṣe wípé ó máa tún kún sí nínú ẹ̀mí nínú òye nínú ọgbọ́n nítorí pé ká tiẹ̀ tó bẹ̀rẹ̀ ètò ògo ìgbàlà lẹ́nìí ọlọ́run àwọn bàbá wa àwọn náà ti wà ní ìkàlẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ fi bá a sọ̀rọ̀ lénìí òun náà ni a pe àkórí ẹ̀ ní má bẹ̀rù ṣùgbọ́n èmi kọ́ lọ́lọ́run pé o bàbá tọ́lọ́run pé ẹnu ọba ilẹ̀ ti máa gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ bàbá wa ó yẹ bá mi kí gbàrà lé. mo kí gbogbo ojú tó lóore ọ̀fẹ́ àti àánú láti wò wá ní òní a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn ohun ńlá tí ọlọ́run ṣe ní ayé gbogbo wa fún ìpamọ́ àdúpẹ́ fún ọlọ́run tó jẹ́ kárí ọjọ́ ìní àdúpẹ́ fún ẹni tó ní ẹ̀mí gbogbo wa àdúpẹ́ fún ẹni tó fún wa lórí ọ̀fẹ́ láti wá bá àwọn ènìyàn sọ̀rọ̀ ògo ni fún ọlọ́run. hallelujah. gbogbo ojú tó ń wò mí mo kí yín tọkàntọkàn gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé fún àwọn ẹ̀rí ńláńlá tí ọlọ́run ṣe fún yín ọlọ́run ló ní gbogbo ògo jésù ló ní májẹ̀mú òun ni ọba ìpè òun ni ọba àánú òun ni ọba ìrànlọ́wọ́ ó gbàdúrà gbogbo etí tó lóore ọ̀fẹ́ láti gbọ́ wa lónìí tó lóore ọ̀fẹ́ láti wò wá bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè dòrò tìyín náà ó máa kan mi. àmín jésù. mo ní lórúkọ jésù dòrò yín á kan mi. àmín. ẹ káàbọ̀ sí orí ètò. sọ́wọ́ bàbá ní olúwa ó yá ẹ já wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yìí ní ẹ̀kúnrẹ́rẹ́. ẹni tó dá ayé àti ọ̀run adúpẹ́ agbé ọ̀gá ẹni tí ń jẹ́ ọ̀rọ̀ ẹni tí ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń gbénú ènìyàn fọ́hùn agbára ayé agbára ọ̀run agbára inú omi ìwọ ló di ohun gbogbo mú nípa májẹ̀mú ọ̀rọ̀ a lọ sínú ọ̀rọ̀ rẹ bàbá ọmọ mi ojú àti etí tó gbọ́ wa tó wò Olúwa fi ọ̀rọ̀ rẹ tú wọn sílẹ̀ àmín bàbá rẹ ẹnikẹ́ni tó wà nínú ìdè tí ayé dè mọ́lẹ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run ó yá tú wọn sílẹ̀ àmín Jésù adúpẹ́ torí pé ẹ ti gbọ́ hallelujah ògo ni fún orúkọ rẹ hallelujah Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. ohun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni má bẹ̀rù mọ́ hmm. a ó wo ọ̀rọ̀ ọlọ́run láti inú ìwé àìsáyà chapter forty one verse ten. Isaiah orí kọkànlé ogójì. Yes, Isaiah forty one verse ten. Láti ẹsẹ̀ kẹwàá. Hmm. Ṣé kí n kà á? Ẹ kà á màmá. Ìwọ má bẹ̀rù. Ìwọ má bẹ̀rù nítorí mo wà pẹ̀lú rẹ. nítorí mo wà pẹ̀lú rẹ. má fòyà. má fòyà. nítorí èmi ni ọlọ́run rẹ. nítorí èmi ni ọlọ́run rẹ. èmi ni ó fún ọ ní okun. èmi ló fún ọ ní okun. ní tòótọ́. ní tòótọ́. èmi ó ràn ọ́ lọ́wọ́. ẹ gbóhùn olúwa èmi yóò ràn ọ́ lọ́wọ́. olúwa ni má bẹ̀rù. má jẹ̀mú tí ọlọ́run bá ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ni pé má bẹ̀rù. Hmm. màmá ẹrù báwo lọ̀la ṣe fẹ́ rí ẹrù ìgbà wo lèmi náà tó gbọ́ ọmọ tèmi ẹrù ìgbà wo làwọn ọmọ mi á tó ṣe tán yunifásitì ẹrù ibo lèmi ti rówó kọ́lé ẹrù ìgbà wo ara lẹ̀ gbọ́ mi màmá olúwa ní kí n sọ fún ẹ pé má bẹ̀rù ẹ̀dá tó bá fẹ́ ṣe rere láyé ó gbọ́dọ̀ gbé ìgbẹ́kẹ̀lé lé ọlọ́run hmm. ẹni bá ti gbẹ́kẹ̀lé ènìyàn ènìyàn lènìyàn á máa jẹ́ ènìyàn àbìdíyàn yàn ẹni bá ti fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé ó ti ṣetán láti jogún òfo hmm. gbogbo ẹ̀dá tó bá gbẹ́kẹ̀lé ọlọ́run wọn kì í jogún òfo ọ̀rọ̀ ọlọ́run ní má bẹ̀rù hmm. ìdí mẹ́rin ló ṣe ní ká má bẹ̀rù o ìdí mẹ́rin pàtó lọ́lọ́run fi ní ká má bẹ̀rù ìdí àkọ́kọ́ òun ni wípé ọlọ́run tó ní kó o má bẹ̀rù ọlọ́run tí kì í parọ́ ni. Hmm. ọlọ́run tí kì í parọ́. bẹ́ẹ̀ ni ọlọ́run wa kì í parọ́ kò sí nínú àbòsí kì í ṣe ọlọ́run tó máa sọ̀rọ̀ ta lóun ò sọ bẹ́ẹ̀ hmm. kì í ṣe ọlọ́run tó lòun fẹ́ ṣe ta lóun ò tún lè ṣe hmm. ọlọ́run tó ní o máa bẹ̀rù ọlọ́run tí kì í parọ́ ni he does not lie hmm. kì í parọ́ ẹ̀dá lè promise ẹ kó fẹ́ẹ̀lì ẹ gbọ́ mi sà ọlọ́run tó bá ti lóun máa ṣe ohun tọ́lọ́run bá lóun máa ṣe ó máa ṣe ni o. bẹ́ẹ̀ni. ìdí àkọ́kọ́ tó o fi nílò láti gbẹ́kẹ̀lé kó o má bẹ̀rù ni wípé ọlọ́run yìí kì í parọ́ hmm. bẹ́ẹ̀ ni ìdí kejì ọlọ́run yìí kì í kùnà. ọlọ́run kì kùnà. it does not fail. Hmm. ọlọ́run yìí kì í kùnà gbogbo ẹ̀dá ènìyàn lè kùnà ọlọ́run wa ọlọ́run tí kì kùnà ni. ọlọ́run tí kì í kùnà. ohun tó bá ti sọ pé òun fẹ́ ṣe ẹ́skísà ó máa ṣe bí ọlọ́run bá fún ọ ní ìlérí ó lè dàbí ẹni wípé ó pẹ́ gbọ́ mi ó lè má tètè wá ṣùgbọ́n ó dájú pé ó máa wá hmm. bẹ́ẹ̀ ni ẹ wo màmá wa àti bàbá wa nínú bíbélì Abraham àti bàbá bàbá Abraham àti màmá Sarah twenty five years náà fi wojú Ọlọ́run fún ọmọ. ọdún márùnléní ogún. twenty five years hmm. Ọlọ́run dẹ̀ ó dẹ̀ ṣèlérí ó ní bàbá Abraham èmi máa fún ẹ lọ́mọ àwọn tó máa tara ẹ jáde ṣùgbọ́n ṣe ló dàbí ẹni wípé kò ní kọ́ wá sí ìmúṣẹ. Hmm ọ̀rọ̀ ọlọ́run kì í kùnà ọlọ́run kì kùnà God does not fail that's why you need to trust him torí náà ló ṣe gbọ́dọ̀ gbọ́kànlé ló gbọ́dọ̀ gbà á gbọ́ o gbọ́dọ̀ jẹ́ kí gbàgbọ́ ẹni ọlọ́run kó yẹ ìkẹta God does not change. ọlọ́run ò yí padà. kì í yí padà. Hmm. bẹ́ẹ̀ ni Hebrews chapter thirteen verse eight jésù kan náà lánàá òun kan náà lónìí hmm. òun náà ní lọ́la orin títí ayérayé ẹ bá mi kà á màmá Hébérù orí kẹtàlá ẹsẹ̀ kẹjọ. orí kẹtàlá ẹsẹ̀ kẹjọ jésù kristi. jésù kristi. ọ̀kan náà ni ní àná. ọ̀kan náà ni ní àná. àti ní òní. àti ní òní. àti títí láé. àti títí láé. kì í ṣe kí ni o kò yí padà. ọlọ́run tá a mú wá fún yín kò yí padà ohun tó bá lóun fẹ́ ṣe ó fẹ́ ṣe ni sà hmm. ó ní máa ń bẹ̀rù nítorí pé òun lọ ọlọ́run tí kò yí padà hmm. ọlọ́run tí kò yí padà tó dẹ̀ yí gbogbo ipò padà hmm. mo sọ àsọtẹ́lẹ̀ lórúkọ Jésù Kristi gbogbo etí tó ń gbọ́ mi ojú tó ń gbọ́ mi lórúkọ Jésù Kristi nínú àhámọ́ tó ń wáyé ọlọ́run àánú àfọ àánú yọ jáde bẹ́ẹ̀. àmì Jésù Kristi. ọlọ́run wa kò yí padà ohun kẹrin tó o ti gbọ́dọ̀ máa bẹ̀rù o ní pé ọlọ́run kì í kú ọlọ́run wa kì í kú. ọlọ́run tí kì í kú. Hmm. ọlọ́run tó ti wà káwa ó tó wà. bẹ́ẹ̀ ni o. nígbà táwọn ò bá símọ́ á tún wà. bẹ́ẹ̀ ni o. nígbà táwọn tiwa ò bá tún símọ́ òun á sì wà. Ah. Revelation chapter one verse eighteen. ìwé ìfihàn ìwé ìfihàn orí kìíní. orí kìíní. bẹ́ẹ̀ ni verse eighteen. láti ẹsẹ̀ kejì ọlọ́run wa ọlọ́run tí kì kú ni. Hmm. gbogbo ọlọ́run tó kù máa kú ṣùgbọ́n ọlọ́run tá à ń bá yín sọ̀rọ̀ ń pa ẹ̀ jésù kristi ọmọ ọlọ́run kì kú òun ló lọ sínú ìsà òkú tó gba hmm. kọ́kọ́rọ́ ikú àti ìyè. bẹ́ẹ̀ni èmi ni ẹni tí ń bẹ láàyè. èmi ni ẹni tí ń bẹ láàyè. tí ó sì ti kú. tí ó ti kú sì kíyèsí. kíyèsí. èmi sì ń bẹ láàyè sí títí láé. èmi sì bẹ láàyè títí láé. ohun tí à ń sọ ni wípé má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù nítorí pé ọlọ́run yìí kì í ṣe kí ni kì í kú má bẹ̀rù. ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run ó gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi lórúkọ olúwa gbogbo tó ti dòkú nínú àgọ́ ara gbogbo tó ti dòkú nínú iṣẹ́ yìí gbogbo tó ti dòkú nínú ilé yìí bẹ́ẹ̀ ti ṣe àmì tó lé lórúkọ jésù agbára jíǹde ó yá kó mú wá sí àyè. àmì jésù kristi ó máa yan ọlọ́run. àmì jésù. má bẹ̀rù. má bẹ̀rù má bẹ̀rù ó ní àwòkórí tí bàbá ní olúwa tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ lénìí má bẹ̀rù ẹ̀yin náà ti gbọ́ ọlọ́run wa kì í kùnà ọlọ́run wa kì í kú ọlọ́run wa kò yí padà bàbá wa ṣì wà ní kalẹ̀ nígbà tá a bá padà dé tá a bá lọ fi orin ọpẹ́ àti orin yìí fún ọlọ́run látẹnu Tọ́pẹ́ Àlàbí a máa tẹ̀síwájú pẹ̀lú àkórí yẹn má bẹ̀rù ó yá ẹja lọ.